bàbá wọn wá mú díngì kan gbé sórí ó ti dórí àga àléfà àsìkò là ń retí àwọn òpin náà ni wọn máa lọ bá wọn fún ọ ọránsì ọ kàmpín dáadáa ó fìdí Hafsa radiyallahu anha ọmọ Umar ọ pàṣẹ ike kí wọn pa obìnrin kan tó sàṣì ó ní kí wọn pa torí sàṣì bákan náà Muawiya ibn Abi Sufyan kótó di kpókú òun náà kọ̀wé gẹ́gẹ́ bí Umar ṣe kọ̀wé pé gbogbo òpinna lọkùnrin gbogbo òpinna lóbìnrin pípa ni kẹ́ ẹ máa pa wọn Jundub ọmọ Kaab òun náà pa òpinna kan tó ṣe pé ń pinna níwájú Al-Walid ibn Abi Uqba àmú ọ̀pá ẹnìkan á béèrè ó ní wọ́n ń pa wọ́n wọ́n ń pa wọ́n ṣebí lè fi hàn pé táwọn náà bá rọ̀ tó lẹ́tọ̀ọ́ sí kú ní ìsìn kákan mú ká pa ni rárá o general instruction ti wà ẹ̀rí pé Umar pass general directive pé ẹ máa pa gbogbo òpinna lọ́kùnrin ẹ máa pa gbogbo òpìdán lóbìnrin eléyìí túmọ̀ sí pé general directive yẹn ni wọ́n ń tẹ̀lé aláṣẹ àgbà ti pàṣẹ bẹ́ẹ̀ sòṣùgbọ́n lọ́dọ̀ tiẹ̀ o ti mọ̀ pé àwọn tó ń pè láláṣẹ àgbà àwọn náà ni kọ́sítọ́mù àwọn òpìdán àwọn òní ní kẹ́ ẹ pa wọ́n o tọ́ba lọ pa wọ́n sọ̀rọ̀ kó ṣe ra rẹ nu wọ́n rọ̀ mú. ọ̀dà sáà lè gba èèyàn pé kọ́ bá wa pidán sáà lè gbé kọ́ńtrákìtì dán fún yàn kọ́tọ́ o kọ́ńtrákìtì tẹ sáà yẹn lórí pé wọ́n bá yín pidán haramu nínú ẹ̀sìn Islam

wọn ní anabi sallallahu alayhi wa sallam sọ pé man ata carrafan fasalahu an shayin fasadaqa lam tuqbal lahu salatun arbacina layla rawahu limaamu muslim nínú ẹgbẹ́ wa ti abu hurayra man ata carrafan aw kahinan fasadaqahu bima yaqul faqad kafara bima unzila على محمد صلى الله عليه وآله وسلم رواه أبو عبد الله الحاكم والبيهقي والإمام آه والإمام أحمد àdìsí yìí ó ń tọ́ka sí pé lílọ sí ọ̀dọ̀ àwọn alágbègbà àwọn òpùrọ̀ àwọn òpìdán àwọn alásàsí yẹn lílọ sọ́dọ̀ àwọn ńkọ́ kí ni ìdájọ́ rẹ̀ haram torí pé tá a bá lọ sọ́dọ̀ àwọn tá a bá bi wọ́n léèrè lásán yóò mú apàdánù sọ̀láàtì mélòó sọ̀láàtì ogójì ọjọ́ ẹ dákun ogójì ọjọ́ sọ̀láàtì mélòó nù ọgọ́rùn-ún méjì sọ̀láàtì ah kàsára yẹn pọ̀ ẹni tí àwọn lọ bá tó fò bẹ́ẹ̀ fi ṣe wá só lórí ire yẹn ni àbó lórí ibú ẹ̀ dáhùn olórí ibú ńlá ni lílọ bá lásán ìsìláàmù sì ni ká máa bẹ̀rẹ̀ wa wò lílọ bẹ̀rù eléyìí wò káwá bi léèrè ẹ̀ wò orí ibú tí ó ṣe wá àwọn à ń béèrè pé ṣé bàbá ń bẹ ń lé kó o ti túlẹ̀ kó o tó débẹ̀ ok àwa bi ọ̀dà wa lóhùn àwa ni hmm, sadakita òdodo lẹ sọ fakọri kafarita bima unzila ala muhammad o ti ṣe kèfèrí sí ntọlọnsọ kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tọ tẹ́lẹ̀ yìí bá yé wa jama àfi ká ṣọ́ra wa o lónìí wọ́n ti systemize ọ̀nà tí wọ́n fi lọ bá àwọn babaláwo àwọn alásàsì àwọn àwọn you don't even need to go to them personally tí bẹ́ẹ̀ mọ̀ kí wọ́n lọ bá wọn gbórí fóònù abẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ hello ẹ rí i pé tọ́jọ́ bá ti kẹnu bọ́ pọ́ nílẹ̀ Yorùbá àwọn babaláwo ti gbórí atẹ́gùn bàbá onífìlẹ̀ ìmà bàbá alágé àdúrà omi ló ń lò èèpẹ̀ ló ń wò ìràwọ̀ ló ń wò baba gbọ́mọ̀là láhàúlà láìláha àkè láìlá ọ̀dàrú nù torí sọ̀rọ̀ àti láìlá illallah ọ̀dàrú burúkú nù wọn gbòòrè àtẹgùn á ní à ah, bá fẹ́ kan baba lára àbẹ̀tẹ̀ ẹ̀ ní kan ti ń dá yín láàmú ẹ pé baba sórí ẹ̀rọ ọba ni sọ̀rọ̀ yìí wọn náà bá ń kọ́ lẹ̀ ọlọ́mọdé akọkọ kúkọ. ولا تكتب بخطك غير شيء يسرك في القيامة أن تراه أول فارق كونك كون أي فين تود مولات لندو عند القيامة أول كنام بوريبو أو أنقي أنسلاي ìdààmú tí ń bẹnu gbèsè ayé rẹ fún fasalahu wà ń ṣẹ́yìn nu yẹn o bàbá ń ti dáhùn kò lam tuqbal lahu salatu lam tuqbal lahu salatun arba'ina yawman salati rẹ fógójì ọjọ́ òní gbà ó sera rẹ jiná ó wá dáhùn ẹ ń tọ́wọ́ à ń bẹ̀ ń sórí ewé kan wà tá a máa lò fún ẹ so ewé ń tọ́básá ti wá rí wa ó wá ní ẹ mo gbà mo gbà àbọ̀ gbà á gbọ́ ni mo gbà yín gbọ́ bàbá ó ti ṣe kèfèrí sí ń tọ́lọ́ ń sọ kalẹ̀ fún anabi Muhammad. صلى الله عليه وسلم ولا يكفر أحد بما أنزل على محمد إلا وقد كفر وخرج عن الملة anil milla ẹni kò ní ṣe kèfèrí sí tọ́lọ́ nsọ kalifa nabi sallallahu alayhi wa sallam àfikọ́ ya kèfèrí kó ti jẹ́ kó ti jáde kúrò nínú islam. ọ̀dà bó wàá làwọn tíra àwọn ń àwọn òrùka àwọn àgbàdì àwọn bàǹtẹ́ àwọn tẹ́rẹ̀ àwọn pàṣán àwọn sán bó làwọn o tá lè máa lò wọn islam ọwọ abáwọn èèyàn kí wọn ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí islam dé oníkọ̀tọ́ o torí àwọn òpinna ló máa ń ṣerú rẹ̀ fún wọn o òrùka adán ìgbàdì ìfúnpá òǹdè islam oníkọ̀tọ́ o ọ̀dà tó bá ti pa alukurani ni wọ́n kọ́ sínú rẹ̀ ńkọ́ kọ̀tọ́ torí pé ìgbàtà nàbí sallallahu alaihi wa sallam tó sọ pé kọtọ kò sọ pé àyàfi alukur'an torí pé ṣíṣe bẹ́ẹ̀ yóò mú ká fọkàn sára nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ torí pé ṣíṣe bẹ́ẹ̀ yóò mú wa máa fi alukur'an fi wọlé nígbà tó bá fẹ́ yàgbẹ́ sọmọ pé tí wọ́n dè mọ́ lára tí wọ́n ní kó máa dè mọ́ra ó gbé wọbẹ̀ náà ni torí wọ́n ti ní ọ̀gbọ́dọ̀ jẹ́ ọyọ̀ ńgbà kankan kódà tó bá wẹ̀ tí wọ́n á di ìgbẹ́ torí délé ìkọtọ anabi sallallahu alayhi wa sallam oní iná rọkọ wàtẹmẹ ìmà wàtiwalẹta shirk dájúdájú gbogbo ọfọ̀ gbogbo gèdè gbogbo àyájọ́ gbogbo tírà gbogbo ndè gbogbo ìfúnpá gbogbo bàǹtẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàtiwalẹ àti oògùn tọkọ ṣe síyàwó kó lè nífẹ̀ẹ́ rẹ̀ àbí ìyàwó ló ṣe sọ́kọ kọ́kọ́ lè bá a nífẹ̀ẹ́ shirk anabi ní gbogbo ẹ̀ ń kọ́ ni ta ló wá fẹ́ jọ́sẹ̀ bọ́kọ́ náwó kò sí. alimami ahmed ló gbádìí fi jáde bí sanadin sahih. anabi sallallahu alayhi wa sallam tó sọ pé man allaqa tamimatan fala atamma Allahu lahu ẹnikẹ́ni tó bá so nǹkan kan rọ̀ ọlọ́run bò ní gbọ́ bùkátà fún adúlá nù àbí pè ìpè lànà bí n sẹ́ fún ọ o ọjọ́ tètè lọ yọ lónìí kó tó dọ̀la ó sì ń gbọ́ ọjọ́júmọ́ ó yọ ó tún kán sí ni imaamu ahmed ló gbé jáde anabi sallallahu alayhi wa sallam sọ pé man allaqa tamimatan faqad ashrak gbogbo ẹni tó bá so nǹkan kan rọ ó ti ṣẹbọ sọlọ o èmi pẹ̀lú rẹ̀ náà ti ma ipe aburú ń bẹ lára dán àti àṣàṣì torí pé látàrí dán wọn máa da àwùjọ rú ọ̀gá ó di pọ́dọ̀tọ̀ ọmọ sẹ́ ọmọ sí ó di ọ̀tọ̀ ọ̀gá ẹni tẹ́ ẹ̀ ti jọ níjàrí tẹ́lẹ̀ ẹ̀ bá di pẹ́ ń yín ká ẹ̀ ń fìgò lera yín ká wọ́n ti sàṣì wọn wọ́n máa lera kó lè yọ bí ó lè yàdá eléyìí lè yọ bán ẹ wá pé èdìrí o ẹ má wo rán o èdìrí o kìí ṣe dì lásán wọ́n dì ní wọ́n dì ní tí wọ́n sì máa fi dìyàn náà lóògùn bákan náà wọ́n máa bá àwùjọ jẹ́ ọkọ àtìyàwó wọ́n di pé wọ́n fẹ́ mi ara wọn rí mọ́ látàn wọ́n fẹ́ mi ara wọn rí mọ́ látàn wọ́n di pé wọ́n kọra wọn lẹ̀ ọlọ́wọ́n bá ní ká sọ kankan jẹ́ kan ẹnì kó sì sa ìsàkúsà limamu àti jama òsì máa lura wọn nu mọ́sálásí firaku wọn pẹ̀lú ẹ̀ ẹ̀rí tí wọ́n máa pẹ̀lú mi ibi tó gbówó ń di firaku afa firaku nù. ọlọ́ni wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu àwọn òsì máa wọ́nà láti dà yín rú gbogbo bẹ́ẹ̀ ṣèjọ́ ta ara yín làwọn máa wá gbogbo bí lè yín ó ṣe da ni wọ́n máa wá wọ́n ba àwùjọ jẹ́ ṣe báwọn náà ní dánadáná lọ bá tí wọ́n dira fún wọn àwọn ajímọ̀gbé àwọn apààyàn ìbá wọn náà ni wọ́n lọ bá ìbá wọn aláwo yẹn náà ni wọ́n lọ bá ẹni tí ń jíwò ìjọba kó tí gbogbo orílẹ̀-èdè fi dìbò ṣe lóun ó rì tani tani ń gbẹ́jọ́ wọn ṣe báwọn náà ni ṣe onídàn náà ni àwọn náà ni torí ẹ nínú aburú wọn nù a sì ti mà ipe àwọn òpìdán àwọn gan làákè tó ṣe pé ń ba àwùjọ jẹ o ń wú ilé àwùjọ iṣẹ́ wọn yẹn ó ń bí ọlọ́wọ́n ọba nínú kìí ṣe dùn máwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n yàtọ̀ sí pé idán ìṣẹ́bọsọ́lọ́ ni o ìṣèkèfèrí sì ni ó máa ń jẹ́ ká ṣòfò láyé ó máa ń jẹ́ ká ṣòfò lọ́la kìyàmù ìparun bẹ́ẹ̀nbẹ́ fẹ́ni tí ń pe dán ìnira sì ń bẹ́ẹ̀nbẹ́ fẹ́ni tí wọ́n sàṣì ọ̀dọ̀ wa wa o gbogbo ẹni tó bá jẹ́ abẹnugan láwùjọ àwọn aláṣẹ wa gbogbo ìjọba wa àti àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ṣe pé wọn èyí sọ̀rọ̀ kún kó dànù àwọn èèyàn máa kọ̀rọ̀ wọn kún àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ọ̀dọ́wọ́ gbogbo wa wípé ká gbógun ti ìwà àbàjẹ́ yìí idán àti àṣàṣe kí ẹ wo àwùjọ kankan àwùjọ yẹn ọ̀dà o kí sì bẹ ní ibìkan. kí ìlọsíwájú ọ wà àwọn ọ̀nà tá a sì lè gbà láti mú òpin bá iṣẹ́ ẹbú yìí ọ̀kan nínú rẹ̀ náà ní ká máa ìmà èyí tó dá lórí qala Allahu qala rasuluhu torí pé àwọn òpìdán náà pàápàá àti àǹpẹ̀ láàfà àwọn náà láwọn nímà àmọ́ ìmà tiwọn kò dá lórí qala Allahu wa qala torí pé tó bá nínú àwọn ọ̀nà tá láti mú bá idán àti àṣàṣì láwùjọ òun náà ni ká máa ṣàlàyé kí ni ìdájọ́ ká máa pidán gẹ́gẹ́ bí n tá à ń ṣe lónìí yìí kí ni ìdájọ́ ọdún pípa kò ní dùn máwọn òpìdán ọkàn tí wọ́n mọ̀ bàjẹ́ ni ẹ tún wà kọ́lé tí wọ́n tún gbé jáde lónìí wàhálà ni ó kò ní dùn máwọn nítorí pé àwọn ń fẹ́ ká aburú ó tẹ̀síwájú ẹ sì máa ṣàlàyé aburú àti ewu tí ń bẹ nínú tí wọ́n ń ṣe àti tó lè dá sílẹ̀ nínú gbàgbọ́ àwọn èèyàn àti tó lè dá sílẹ̀ nínú ẹ̀sìn àwọn èèyàn tí wọ́n ń ṣe ká máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ká tún máa gbé àwọn èèyàn méjì mẹ́ta wá kí wọ́n máa fi kùn lukùn lórí ọ̀rọ̀ nípa aró rẹ̀ ká sì máa ṣe tíra lórí irú rẹ̀ ká tàn ká bákan náà kẹsẹ̀t kó tàn kó tàn ká káwọn èèyàn máa gbọ́ ha àṣebí kìíní ṣe burú ni àṣe kìíní yọ̀ ọ̀dá torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀ma ni ni wọ́n fi ń ṣe àwọn ọ̀mọ̀pọ̀lọ̀ ọba ló máa ń sọ kárànra wa lọ́wọ́ láwùjọ wa láti máa tú àṣírí ibi táwọn òpin náà bá fojú pamọ́ sí olórí ibú kan bẹ ń kọ́nà ń bẹ ń o ẹ má débẹ̀ o bẹ́ẹ̀ni kan bá ti ń lọ ọ̀nà bẹ̀ kí ló dé gbọ́dọ̀ yín lọ ń bẹ̀ o ẹ mọ fẹ́ rẹ́ nìkan bẹ̀ ṣé sọ̀rọ̀ bàbá olórí ibú lẹ́ lọ. bàbá olórí ibú bẹ́ẹ̀ ni olórí ibú ni wọ́n máa bá tèèyàn jẹ́ ni sẹ́mi pé òun náà di pé òru ni wọ́n máa fi rìn lọ́jọ́ mi kò lè wá bẹ̀ lọ́sàn-án tọ bákan náà ká tún máa ṣàfihàn ká máa ṣàfihàn wọn fún ìjọba tí ó mú wọn ìjọba tí ó mú àwọn aláwo ìjọba tí ó mú àwọn òpìdán pọkàn bẹ́ẹ̀ ń bí o àti bá yín mú kalẹ̀ ẹ wá gbé ẹ wá gbé o ẹrù yín bẹ́ẹ̀ ń bí o ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà káwọn ìjọba kún fi ètò lé nínú ìyà kún fi jẹ wọn síbẹ̀ ti gbọ́ nìsín kí ni wọ́n ṣe fún wọn náà ẹ̀sìn Islam pé ni torí pé ẹni tó bá ti fi jófin gbogbo ẹni tó bá kú ń di iṣẹ́ òun yóò ṣe ń di iṣẹ́ wàlẹ́ lómi káfíńtà ni yóò padà sí di iṣẹ́ rẹ̀ eléyìí jẹ́ báwọn bákan náà ká máa ṣàlàyé kí ni ìwòsàn tí sẹ̀rí àmúwa nǹkan ọmọ sàwọn èèyàn àhán Islam èsì gbà kankan lọ́wọ́ èèyàn àfi kó fi kíni kó fi mí ìjà ọ̀rọ̀ rẹ̀ á máa ṣàlàyé kí ni ìwòsàn téèyàn lè lò torí pé ìgbà tẹ́ bá ṣàlàyé ìtọ́da sòṣùgbọ́n àwọn ẹni tí wọ́n wá ń ha kásì lẹ́ni tí wọ́n máa àwọn èèyàn lọ lórí rẹ̀ bá bíi rúkúyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n wá ń bẹ́ẹ̀ o káwọn náà máa yí padà kún di babaláwo ẹni tó ń ṣe rúkúyà ń gbà mí òun náà lè di babaláwo rọrùn o torí ó tún máa pa nǹkan mí papọ̀ mọ́ rúkúyà máa díẹ̀ díẹ̀ díẹ̀ kí ni tẹ́ fẹ́ lò wọ́n láwọn ní ìdìmọ̀ níyì ọkùnrin ẹ dákun rúkìá sì wá jẹ́ pé ní ìdìmọ̀ níyì ọkùnrin wọ́n ní ustaz kan ló ń sọ báyẹn tọ́ ṣètọ́ni tún ti rí nígbà tó wá pé ustaz ló ń sọ bẹ́ẹ̀ yẹn ẹ sọ pé ṣètọ́ni kan ló sọ bẹ́ẹ̀ obìnrin kan ló ló ń lọ sọ́dọ̀ rẹ̀ wàhálà kan báwọn ọwọ́ ẹni ẹ a máa rìn ẹ lọ́wọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ti pé kí wọ́n lo abẹ́tù sọ̀dá zamzam ẹ̀ oyin kìnnìkan kìnnìkan wọ́n sáà ṣe gbogbo ẹ̀ wọ́n á ní sórí ibi tọ́rọ̀ rẹ̀ wọ́n á lọ nísìnyí kí wọ́n máa lò nísìnyí spam a'udhu billah òun á sọ pé mo ti fẹ́ rí spam nígbà tí ẹsẹ̀ kọ táàpọ̀ àpò kọ o àgbéwá bí funfun lẹ́ bá ń fẹ́ ni o bí olómi aláwọ̀ yeye lẹ́ bá ti fẹ́ ni o bẹ́ẹ̀ kọ bàbá náà sì ni lọ́wọ́ ni à kéènì bọ́ọ̀bà tí ẹ̀rí gan kìí ṣe bíi ti máa hùn ààbọ̀ fi abẹ́ gbé síbẹ̀ ni. ẹ́ a'udhu billahi minash shaitani rajim. ó sì pọ̀ ń ṣe rúkúyà àbẹ́ rí nǹkan mẹ́wọ̀n ọlọ́lọ́ mọ iye ìbàjẹ́ tẹ́lẹ̀ omi ti ṣe lórúkọ rúkúyà ẹ̀ ló ń ṣe rúkúyà fún yẹn obìnrin wa tákìtì ó ṣubú ẹ̀ sì mọ̀ pé ní tí nǹkan máa ń ṣe yẹn òun gan kọ̀mọ́ntò ẹni tí nǹkan ń ṣe ọmọ ti ń ṣe so obìnrin wa ṣubú ìdí rẹ̀ wá hàn ta wá ti rórí rẹ̀ o ti rí ìdí rẹ̀ tán orí rẹ̀ bá dàrú ọba ra mú. kọ̀mọ̀ gbádùn àtọ̀gbádùn àti ọ̀gbádùn bẹ́ẹ̀ bá pàdé o lè dọ́gbádùn. a'udhu billah torí di ilé yẹn já páyọ lọ́wọ́ torí pé ní ìsìnkú ọmọ jẹ́ pé ń kó ń di iṣẹ́ awo kan ẹ̀ tún dá mi lẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ wa ṣe sọ yìí pé kò sí nínú tó da gan pé kò jókòó kalẹ̀ kọ́ mọ́ níṣẹ́ ju ń ṣe rúkúyà lọ. kọjú sójú kọjú mẹsẹ rẹ jọ bí títsà lọ bá ṣe bí mualim lọ ṣe bí bí bíríkìlìyà náà lọ ṣe wá ẹnu sẹ rẹ ni o ti wá ṣe léyìn wá kalẹ̀ kó ń ṣe rúkúyà lẹ́yìn àwọn. àwọn ọ̀nà tí islam wa mú wa pàfi máa wá sọ níbi àti lọ́dọ̀ àwọn tẹ́wọ́ kọ́ gbá alákọ̀ọ́kọ́ ni pé ojoojúmọ́ ayé gbogbo gbà ẹja máa ṣáàdì ọlọ́run o níbi aburú àṣetán a máa ń sọ gbogbo gbà pé gbogbo aburú gbogbo láabi ilé ìtẹ̀rí táwọn èèyàn ń ṣe òun ńṣe ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ jọ àṣetán ńṣe ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ kọ́ sí àṣetán olórí ibú àgbà aburú àgbà níbo ló ti wá ọ̀dọ̀ àṣetán ni olórí ibú àgbà ọ̀dọ̀ rẹ̀ láburú ti wá táwọn bá wá ń sáàdì ọlọ́run níbi aburú àṣetán ọlọ́run bá wọn là wá gẹ́gẹ́ bọ́lọ́run bá ti sọ pé wa imma yanzaghannaka minash shaitani nazghun fasta'idh بالله innahu هو السميع العليم. 'alim. ọlọ́run ní tí ìgbónrí bá fẹ́ mú ọkàn rẹ látọ̀dọ̀ àṣetán sádi ọlọ́run sádi ọlọ́run ọlọ́run bó sì sọ torí pé olùgbọ́ lọ́lọ́run ó ń gbọ́ nígbà tó ń sádi rẹ̀ olùmọ́ni ó sì mọ́ ọmọ tó fẹ́ sí ọ láìda òun láti mú kúrò. a'udhu billahi minash shaitanir rajim ó yẹ kó wà lẹ́nu wa ní gbogbo ìgbà torí pé gbólóhùn ó léwu lórí àṣetán èyí ewu ike àṣetọ́ni kó tún lè gbérí sókè mà yóò túlẹ̀ ni. a'udhu billahi minash shaitani rajim. bó tilẹ̀ jẹ́ pé àwọn ṣaitọ́ni tẹ̀yàn bẹ́ẹ̀ máa ń ṣe a'udhu billahi minash shaitani rajim àwọn náà wọn bá yín gbé ni. so ẹ̀yin ó tètè sá fún wa lẹ́yìn a'udhu billahi minash shaitani rajim. nínú tó lọ́wọ́ bó tún fi máa sọ́yàn òun yóò ní bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ààbò ńlá ni fún gbogbo ẹni tó bá ní níta sì ń pè ní bẹ̀rù ọlọ́run ní ká máa tẹ̀lé tọ́lọ́run ká jìnà sí tọ́lọ́run ọ̀fẹ́ torí gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run máa sọ ọlọ́run ni wa man yattaqillaha yaj'al lahu makhraja ẹnikẹ́ni tí máa ti ń payọ̀ ọlọ́run ọlọ́run máa ṣọ̀nà àbáyọ fún náà ni ọlọ́run máa ṣọ̀nà àbáyọ fún náà ni ìbẹ̀rù ọlọ́run pàtàkì nínú ìgbésí ayé wa a sì ti mà níta ń pè nípa ẹ̀ ọlọ́run ká kasi ntọ́lọ́wọ́n bá wípé ká ṣe ká si. jìnnà sí ntọ́lọ́wọ́n bá ní ká jìnnà sí. yóò tún máa jẹ́ sábàbí ààbò fún wa òun náà ni at-tawakkul ala Allah ká gbẹ́kẹ̀ lọ́lọ́run ká bọ́ lọ́n dúró ká má jẹ́ni tó jẹ́ pé iyèméjì ń bẹ lọ́kàn wa sọ́lọ̀ torí pé Ọlọ́run sọ pé wa man yatawakkal ala Allahi fahuwa hasbuh ẹnikẹ́ni tó bá fi lè bọ́ lọ́wọ́n bá dúró Ọlọ́run bá tó torí ìdí eléyìí ọlọ́wọ́n bọ̀ wá ní tú ọ kó fi ọ fún yàn mú ọlọ́wọ́n bọ̀ ní tú ọ kó fi ọ fáṣẹ tọ́ ni mú tí wọ́n bá ti gbẹ́kẹ̀ lọ́lọ́run lódodo ọlọ́wọ́n bọ̀ tọ́ bákan náà sábàbí mi oníka túbà lọ sọ́dọ̀ ọlọ́run lódodo nítorí pé ọ̀pọ̀lọpọ̀ aburú tó ń ṣe wá eléyìí téèyàn rí fi ṣe wá eléyìí tí ṣètò àná rí fi ṣe wá gbogbo ẹ̀ ń ṣe lọ́wọ́ látàrí ẹ̀ṣẹ̀ ọlọ́run ni وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم. ọlọni gbogbo ń tó sẹyìn ládàáwò kọsadédé sẹyìn o àyàfi látàrí àfọwọ́fà yín ẹ̀ṣẹ̀ olóma ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bákan náà nínú tọ́lọ́ máa fi dáàbò bò yẹn ó náà ní as-sadaqa wal ká máa ṣe sàrà ká sì máa ṣe dáadáa ká se ṣe dáadáa sẹ́ni tí ò ní ká máa ṣe sàrà àfẹ́láìní. àwọn olùmọ́ni eléyìí ní orí pátọ́ ga tọ́ka màmá lórí gbogbo àdánwò ọlọ́run máa fi ti àdánwò dànù lórí gbogbo àṣàṣì ọlọ́run máa fi ti dànù tí ò ní ṣèyàn lórí gbogbo lára onílàrá ò ọgbẹ́sẹ̀ torí de eléyìí kéèyàn lawọ́ ọlọ́run fi dáàbò bò bákan náà kama kí alukurani lọ́pọ̀lọpọ̀ ọ̀n bẹ́ẹ̀ nù tọ́lọ́ wọn máa fi dáàbò bò yẹn ọ̀pọ̀ àìmọ́ yìí wà láì kí alukurani à ń sì fẹ́ kọ́lọ́ wọn bọ́ dáàbò bò wa. àwọn àdúrà tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam sáà ń ṣe wọn àbá yìí ṣe wọn. kí yọ̀ọ́ máa kí surat al-fatiha kí yọ̀ọ́ máa kí kul huwa kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas ayatul kursi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq gbogbo ru àwọn gbólóhùn kéèyàn máa wí wọn wọn bẹ nù tọ́lọ̀ máa fi sọ yẹn. bákan náà tọ́ba wa ṣẹlẹ̀ kí wọ́n ti sàṣìyàn ọlọ́run wa tú àṣírí ibi tí àṣàṣìyàn wà ká mú kátúká kátúdánù wọn bẹ nù tọ́lọ̀ máa fi bàdán jẹ. gẹ́gẹ́ bá a ṣe rí i pé ńgbà tá a nàbì sallallahu alaihi fi hàn ibi tí kóòmù tí wọ́n fi tí wọ́n ṣàṣìṣì anabi ni kàn lọ mú wa wọ́n mú wa ó sì túká ìdán bá bàjẹ́ eléyìí túmọ̀ sí pé gbàtà àná bá rí àṣàṣì àtúká àmọ́ akẹ́kọ̀ọ́ àwọn ọ̀dọ́ rabbil falak kòlà àwọn ọ̀dọ́ rabbin nas bá ń ṣe túká bá anabi ti ṣe ṣe àwọn olùmọ́nìta bá ti ṣe bẹ́ẹ̀ idán gan ò ní jẹ́ lára wa mọ́ àbàjẹ́ nù yẹsẹ pé wọn máa dáná sí o ẹni dáná sí o tẹ bá dáná sí o lè jẹ ẹ ni torí rẹ bàbá yín wá kú ẹ wá rí ní tí bàbá gbé kọ́ ẹ rí ní tí bàbá fi pamọ́ gbogbo ẹ tùka kí ẹsẹ̀ pẹ́ lọ dànù lásán ẹ tùka ẹ tù ẹ tù sí wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ máa ké kul a'udhu rabbil falaq kul a'udhu rabbin nas gbàtẹ́ ń tùka yẹn so kò fi ní jẹ́ káàbùrù rẹ̀ ọsẹ́ kù. sáwálé tọrọ àforíjì fúru bàbá yẹn lópin ìgbà tá a ti gbọ́ lẹ́nu wọn pé wọ́n sọ pé oògùn yìí ló lè dáàbò bò àwọn yàtọ̀ sọ́lọ̀ á àforíjì fún wọn á sọ pé ní tí wọ́n ń ṣe yẹn shirkun asghar sọ́lọ̀ nílé ètò kéré bákan náà ká máa lo ẹni tí wọ́n bá sàṣì kọ́ lọ sọ́sìpìtù kò sí tó burú mbẹ́ torí pé ń bẹ nínú àṣàṣì eléyìí tó ṣe pé tí wọ́n bá fi oògùn ọ̀sìpìtù tọ́jú rẹ̀ yóò kú mbẹ́ tí ò bá sì ràn kó wọ́n ṣe rúkúyà fún tí wọ́n bá ṣe rúkúyà fún kò sí tó burú nínú kọjá ìpè wọ́n lo zaitun zaitun fún pé kí wọ́n pé kó fi para lẹ́yìn tí wọ́n bá ti ṣe rúkúyà sí i àbí kó mu omi zemzem àbí kó fomi zemzem kó da sára lẹ́yìn tó bá ṣe rúkìá sí àbí kó sì jẹ́ póyin òun náà ni wọ́n dà pọ̀ mahabatu sauda tọ́lá lẹ́yìn tí wọ́n ṣe rúkìá sí gbogbo eléyìí kò sí tó burú mbẹ́. gẹ́gẹ́ bó ti ṣe dá ikeke yìí ó láti máa jẹ dẹ́bínú tí wọ́n ń pè ní ajuwa almadina ajuwa dẹ́bínú oríṣi ní ìlú madina. Ajwa, eléyìí tó hù nílùú Madina ajíwá pọ̀ ní gbogbo ìlú ṣùgbọ́n tìlú Madina ó máa ń dúdú dúdú báyìí kèsè gbogbo dàbínù dúdú o ajíwá bóun ṣe rí nù àmọ́ kó jẹ́ ti Madina anabi sallallahu alayhi wa sallam ó ní man tasabbaha kulla yawmin sab'ata marati ajwa lam yadurruhu fi dhalika al-yawm wala sihr rawahu Ahmad wal wa Muslim anábìlẹ̀ ni tó bá jẹ dàbínù méje nínú ajwa rìwáyà kan sọ pé ajwa ti Madina lọ́jọ́ yìí tó bá kọ́kọ́ jẹ láàárọ̀ tó bá jẹ́ pé wọ́n fún ọ ní poison jẹ àbí wọ́n sàṣì ọlọ́jọ́ yìí kò lè lápá lára rẹ̀ tẹ́lẹ̀ yìí tá mójútó àwọn nǹkan wọ̀nyí àtàwọn nǹkan míì tó tún wá nínú sunna ó dájú pé àmọ̀ bẹ́ẹ̀ ààbò ọlọ́run bá sọ èmi pẹ̀lú yín ọlọ́run bá tún àwùjọ wa ṣe ọlọ́run ọba kó bá wa yí àwọn oníṣẹ́ ibi kó yí wọn padà sẹ́ni tí wọ́n máa ṣe dáadáa kọ́lọ́n jẹ́ kí àwùjọ kó tún dáa ju bó ti ṣe wàyí lọ kọ́lọ́n ọba kó jẹ́ ká ní lọ síwájú nínú ẹ̀sìn wa kó jẹ́ ká ní lọ síwájú nínú ìgbésí ayé wa kó jọ dáa fún wa láyé kó dáa fún wa lálùkìyàmà subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu béèrè tá béèrè nípa pé tí bàbá àti màmá èèyàn àbọ̀kan nínú àwọn méjèèjì tó máa ń lọ sílé àwọn òpìdá àwọn tó máa ń bá wọn ṣe àṣàṣe téèyàn wá kọ̀ fún wọn tí wọ́n ní àtórí tiẹ̀ náà ni wọ́n náà là fi ń wá sọ fún wọn níta ní òru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹni tó lọ sọ́dọ̀ wọn ní òru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ torí wala taziru waziratun wizra ukhra àrò ẹrù ẹ̀ṣẹ̀ kan ní rúta lómi ìyá lọ lọ sọ́dọ̀ òun bàbá lọ lọ sọ́dọ̀ òun oní ó jìyà oní ó pàdánù sọláàtì ogójì ọjọ́ òun lẹni tí ó sì jẹ́ kó ti ṣe kèfèrí sí ntọ́lọ́ fanabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá kéésì o ọ̀pọ̀lọpọ̀ se kèfèrí kò padà sínú Islam mọ́ o kò fura mọ́ pé wọ́n padà sínú Islam bẹ́ẹ̀ náà lọ́ba kú tó irú àwọn eléyìí ó kún kèfèrí ni o wọ́n ní ẹni tó ti sín gbẹ́rẹ́ sára tẹ́lẹ̀ òkè gbẹ́ gbogbo àwọn nǹkan burúkú èyí tó ti gbé mì èyí tó lọ́ mì èyí tó kó jẹ àṣejẹ àròdán gbogbo àwọn nǹkan wọ̀nyí bóòlù sì fẹ́ ṣe ní ìṣó ti gbọ́ pípọ̀ dáa èyí tó bá ṣe pọ̀ yọ pọ̀ ni o ti gbádùn burúkú kan mì ìsìn bẹ́ẹ̀ nù rẹ̀ ń rókì wọ́n á lọ wọ́n bọ̀ sí operation wọ́n yọ àdóńkù nù rẹ̀ ẹ̀rí pé ẹran ó ti máa lọ́pọ̀ mọ́ yóò ti dẹran wọ́n farabalẹ̀ sọ operation ó gba burúkú nù rẹ̀ torí kọ́ ọmọ bàbá kọ́ ọmọ bàbá bẹ́ẹ̀ kú anabi sallallahu alayhi wa sallam ó ní innaha law baqiyat ma aflahta abadan hatta mit ma aflahta abadan tí kinní ìfúnpá yìí bá ń bẹ lápá rẹ tó fi kú òní sóríire láéláé bó wàá lè tó gbé mi ìyẹn èyí tó bá ṣe yọkù wàá yọkù tó ń tipó ti lọ́ mi ó ti gbé mi wàá yọkù àwọn ti sin gbẹ́rẹ́ fún ọ wọ́n ti sọ ládàá kan wọ́n ti sọ kinní kan ẹlòmíì àdá ni wọ́n sa ní déédéé tí wípé tí àdá ń bá mẹ́ńbẹ́ ìsọ́ni sọ ẹni tí wọ́n ti ṣerú rẹ̀ fún èyí tó bá ṣe yọkó wá yọkó èyí tí ò ṣe yọkó bí gbẹ́rẹ́ tó gbórí rẹ̀ kalẹ̀ tí wọ́n bọ́ sí àbí tí wọ́n bọ́ sí ní gbogbo oríkèé ọmọ kábàámà gba ṣe pé mo ma ni gba ṣe pé mo ma ni ojú gbẹ́rẹ́ tó wá lé pọnpọnpọnpọn tí tí wọ́n rẹ́ mú ojú gbẹ́rẹ́ sí hàn dì sí wà wá abẹ fẹ́lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà á máa bó ojú ọkọ kan ó lè jọ kan lọ́ọ́ máa bó lójúmọ́ torí kọ́ mọ́ bàjẹ́ pé ọmọ atọ́ látàjù tó bá bó kan wàá wóògùn fèsì pàtó ìbá ìsàn wàá tún bómi wàá ha gbogbo ìdọ̀tí yẹn kó lára ìdọ̀tí nìna sẹ́yìn kí náà fi máa sọ pé Áfíríkà wípé toxin ó ti pọ̀ nú ẹ̀jẹ̀ wa jù sá àwọn ìjẹkújẹ àwọn àmúkúmu táàkàn máa jẹ ló kọ pé àmú àgbo àmú kìnnìkan ẹ̀wọ̀n pé gbogbo ẹ̀wọ̀n ọ̀jọ́ dáadáa ṣe ìdọ̀tí yẹn kùnà kátó wá pé tó ń fi sára tó ń sára rẹ lọ́gbẹ́ ṣe gbogbo ètò ọ̀bá wa lè ṣe ó tù lọ sọ́dọ̀ lọ kò sí wàhálà wọ́n lè yàn tijó pìnnárí tẹ́lẹ̀ wá túbá lọ sọ́dọ̀ ọlọ́run kí ni ìdájọ́ rẹ̀ pẹ̀lú àwọn ẹni tó ti ṣì lọ́nà tẹ́lẹ̀ àwọn tó ti ṣì lọ́nà tẹ́lẹ̀ yóò tọ̀ wọn lójúlé lójúlé yóò sì ṣàlàyé fún wọn pé mo ti ṣì yín lọ́nà tẹ́lẹ̀ o èmi ti túbà o ẹ̀yin náà túbà o gbogbo tí mo ṣe fún yẹn sáwò á ṣàtúnṣe lórí ẹ̀ ogun tí mo ṣe fún yẹn sáwò àbí ń kíní kan ń ṣe kíní kan ń ah, ń jẹ́ ah, mo tún wá fẹ́ bá fi kíní kan kùn new model ni mo fẹ́ bá ṣe tọ́ba ti gbà bá òní dá padà mọ́ tọ́ba ti gbọ́ òní dá padà tọ́ba ti gbọ́ òní dá padà eléyìí ń bẹ́ nu pò ń túba torí pé tọ́ba sọ fáwọn àwọn òní sọnù wọ́n lè gbá ṣètánì lọ́fẹ́ báyìí rẹ jẹ́ so owó tó wá gbà lọ́dọ̀ wọn yóò dá padà torí pé owó tí ń jẹun tẹ́lẹ̀ náà Ànábì sallallahu alaihi ó pèlè wọ̀ hulwanil kahin owó tí òpè alágbègbà lórí agbègbà tí ń ṣe haram ni so yóò dá padà. So, wọ́n ní ṣe oṣù ń bẹ àjẹ́ emèrè bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ sáwọn ni wọ́n tóbi jù ní àbí àṣetán ẹ̀ dáhùn ni nígbà ṣetán ní ọ̀gá wa bẹ sáwọn àwọn kókòkò ní ọ̀hán ní sí eléyìí jẹ́ ti ṣe jẹ́ so nítorí de eléyìí bá ẹ máa wá sádi ẹ máa sádi ọlọ́run kó ṣọ́ yín níbi aburú gbogbo ẹni ibú ṣùgbọ́n eléyìí ọ̀ túmọ̀ sí gbogbo ẹni tọ́rọ̀ rẹ̀ ọba ti yé yín àjẹ́ ni ọ́ oṣó ni ọ emere èmèrè ọmọ ọmọ àdánwò torí pé àwọn Yorùbá ọ rọrùn fún wọn láti emirilize àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé àwọn ẹ̀yà Ìgbò àwọn náà wọ́n máa sábà tètè sọ̀rọ̀ àwọn de mèrè wọ́n máa sábà tètè pera àwọn lájẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà south south àwọn ìjọ nkankan àwọn náà máa tètè pera àwọn lé mèrè kódà ìmọ̀ bí kọjá kí wọ́n fọwọ́ ara wọn pààyàn ní kíákíá ẹni tí wọ́n ti fẹ́ sùn kàn pé mèrè ni àjẹ́ni ẹ sì máa ń pè ní church ó easy láti tètè sọ̀rọ̀ àwọn dé mèrè torí pé ní church ní ìsìn church kan wà láwọn ilẹ̀ Ìgbò àtàwọn south south yẹn tó jẹ́ pé gbogbo níàlì wọ́n lè sọ pé dajì mẹ́mbà àwọn mèrè ni wọ́n so church pèlè mèrè ṣé tó bá padà délé ojú wo lára ló fi máa wò so aburú yìí náà tí wọ́n ń lọ sọ́dọ̀ àwọn haúsá náà nìsín àwọn náà nìsín yìí ọmọdé kékeré kan nìsín wọ́n lè pè lájẹ̀ẹ́ òun ka mọ ká òun ló ń pa ìyá kan òun ló ń pa kinní kan so gbogbo orú àwọn eléyẹn ó ti fẹ́ pọ̀ láwùjọ a'udhu so gbogbo àwọn nǹkan yẹn ó wà ṣùgbọ́n kò túmọ̀ sí pé kọ́rọ̀ wá ṣẹlẹ̀ jà ìṣẹlẹ̀ kó pè yàn lémèrè ọkọ ń pè ìyàwó lémèrè ń pè lájẹ ìyàwó náà ní wọn kọ́ oṣó tọ́ wọ́n ní àwọn máa ń dá wípé tí ọlọ́run ọba bá ń sọ́yàn èèyàn sọ́ra rẹ̀ ni bẹ́ẹ̀ ni èèyàn sọ́ra rẹ̀ náà àmọ́ kí lẹ́ẹ̀ fi sọ́ra yín ìbéèrè nu torí pé nukó ń sọ́ra rẹ̀ náà ni kọ́ má lọ sùn títí kọ́ má sí títì kọ́ fẹ́ wo bí tirẹ́lẹ̀ ó ṣe ṣe nù rẹ̀ nínú kó ń sọ́ra rẹ̀ náà ni kọ́ má kọ́ bọ́ bóyá náà iná lẹ́ńtíríkì àbí iná tẹ́ dákalẹ̀ ń náà ni kọ́ má kọ́ ẹ̀rọ lọ́gì yọkàn dànù ni. kí lẹ́yìn gbà lérò pẹ̀lú pé kẹ́ ẹ sọ́ra yín tó bá ṣe pé kẹ́ ẹ máa lọ ṣàṣàṣì kẹ́ ẹ máa lọ sọ́dọ̀ àwọn òpin náà ní kọ́tọ́ sẹ́mọ̀kẹ́rù rẹ náà lòwe dáná sọ pọ́lọ́ ọ̀kọ́ ájò ìsọkúsọ náà gbogbo ẹ̀ ilé ìjẹba wọn ní sáwọn lè máa gbẹ́rẹ́ ní sáwọn lè máa gbẹ́rẹ́ àbí sáwọn lè máa lọ́sẹ̀ dúdú ẹ̀yin náà ti mọ̀ kókò tọ́ ẹ bá ti sọ́nù ọ̀rọ̀ sọ gbẹ́rẹ́ kínni ọ wá sọ pé sọ gbogbo ntànàbí mu wá nìkan lọ dáa ni ó níbi búrẹ́dì ni sọ sànàbí mu búrẹ́dì wá ni. ẹ kò sẹ́ni tó ní kọ́ ọmọ jẹ búrẹ́dì sọ ṣùgbọ́n gbẹ́rẹ́ ń bọ̀ lànàbí ti ní kó o sin gbẹ́rẹ́ ó níbo ló ti ní kí n má sin gbẹ́rẹ́ ṣe bọ́rọ̀ dáná là ń sọ bọ̀ látàárọ̀ ara dáná ń gbẹ́rẹ́ tọ́wọ́ lọ́tí agbárí sí wọn wọ́n fi abẹ́fẹ́lẹ́ wọ́n fi ń bù ú bí wọ́n bá láàánú agbárí rẹ̀ ṣé wọ́n yẹ kó ṣàánú orí ara rẹ̀ irọ́ lásán mọ́tì ẹlẹ́nìkan pọ̀ ká kú wọ́n á bá wọn di pé wọ́n ń sa lọ́gbẹ́ àwọn èèyàn sì má bẹ fẹ́lẹ́ lọ lóríṣiríṣi kálukú di oríkì kọ̀ọ̀kan mú wọ́n á sin gbẹ́rẹ́ gbígbà tí <laughs> wọ́n ní kí ló dé ah ntàwọn afáàní àṣẹ là ń ṣe o àfáà olóníkẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ la ilaha illallah alẹ́ máa wí lọ́dọ̀ òkú kó lè la ni ó wí jáde wọ́n ní àṣẹ ẹ dákun àwọn agbègbè rẹ lọ pàdé ọlọ ẹ̀yin tẹ ẹ sá lọgbẹ kí lẹ sọ fọlọńjọ gbẹndẹ àlùkìyàmà ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn pọ̀ láwùjọ wọn ò mọ ibi tẹsán kọjú sí ok ẹ mú kó ojú ti ẹni tó ní kó sín gbẹ́rẹ́ ojú sì ti gbẹ́rẹ́ wọ́n sín gbẹ́rẹ́ fún otún kú lórí irọ́ sín gbẹ́rẹ́ wà gbà yẹn lẹ pé mọ kù gbogbo yẹn ni ò ní kú mọ́ torí ẹ ọjọba wọn láwọn fíìmù tí wọ́n ti ṣàlàyé dáńsáwọn lè máa wò gbogbo àwọn fíìmù kọ̀tọ́kẹ́ máa wò generally torí pé gbogbo fíìmù Yorùbá idán náà ni sẹ́ẹ̀rí fíìmù kan tí wọ́n ṣe tí ò sí dáńbẹ̀ lọ́dọ̀ Yorùbá kò fẹ́ẹ̀ sí kódà tí wọ́n bá ṣe pé láyé ìsìn ni wọ́n ṣe ayé ti lajú kinní kan wọ́n padà tún fàbọ̀ sọ́dọ̀ babaláwo náà ni nínú kọjá pé wọ́n padà sọ́dọ̀ babaláwo àbí kó fi hàn pé chọ́ọ̀chì wíìn ni àwo bí fíìmù Yorùbá ṣe rí nù kí á lẹ̀ ń wo ń bẹ́ẹ̀ a sì sọ pé kò sí tó burú nu káwo fíìmù lópin ìgbà tí ọba ti sí rọ́ńbẹ́. fíìmù tí wọ́n bá ṣe tí wọ́n sí tí ò sí rọ́ńbẹ́ a lè wò. wọ́n ní sáwọn lè hàn tú káwọn kọ ayé alukurani káwọn máa mú tọ́lá nàbì sallallahu alaihi ṣe bẹ́ẹ̀ àwọn sàábà ṣe bẹ́ẹ̀ àwọn aṣíwájú wa rere wọn ṣe bẹ́ẹ̀ wọ́n yẹn hàn alukurani kún wọn mú wọ́n yẹn sọ alukurani dàgbò wọ́n ní tí àwọn bá àwọn bá gun ewé mọ nǹkan táwọn apọ̀fọ̀ ṣiṣẹ́ dáná idán burúkú idán burúkú kí láti sọ ọ́ bọ̀ látàárọ̀ ṣé bá nàbí ní rọ́kọ̀ kọ́dà láì gun ewé mọ ọwọ́ pọ̀pọ̀fọ̀ lásán idán ni ìṣẹ́bọ́sọ́lọ̀ ni wọ́n ní sáwọn lè máa bẹ̀rù òpin náà àà ọlọ́nìkan lẹ́ẹ̀ máa bẹ̀rù ọlọ́nìkan lẹ́ẹ̀ máa bẹ̀rù ilé ìjẹba wọ́n ní sábúrú bá ṣẹlẹ̀ sọ́lọ́ńlá kò mú wa ní àbí ṣaitan ọlọ́run ọba ló mú wa torí tẹ́ bá ti sọ yìí pé ọlọ́run ló mú dáadáa wa ṣètọ́ni ló mú aburú wa ẹ ti di mushrik ẹ ti dọ̀sẹ̀ bọ̀ ẹ ti di majus àwọn majus ni máa ń sọ pé ọlọ́run ló máa mú dáadáa wa òkùnkùn ló máa má ìdá wa ìmọ̀lẹ̀ ló máa mú dáadáa wa òkùnkùn ló máa má ìdá wa ṣùgbọ́n àwọn mùsùlùmí àmọ́ pé gbogbo tó bá ṣe wá ń dáadáa ta ló mú wa Allah táyìdá bá ṣẹlẹ̀ ta ló mú wa Allahu Rabbul Alamin so ṣùgbọ́n sábàbí máa wà o sábàbí máa wà nísìnyí gbà tẹ́nìkan kú látàrí kí wọ́n bẹ lórí ta ló pa ọlọ́run ta ló ṣe sábàbí ikú rẹ̀ ẹ̀ńtọ́ bẹ lórí àwa ní pé torí kọ́lọ́n ló pa káwá fẹni tó ṣe sábàbí ikú rẹ̀ ká fi sílẹ̀ àní fi sílẹ̀ o ẹni tó ṣe sábàbí ikú rẹ̀ á bẹ lórí ni o kálukú ó sinmi ni o ẹni tó ṣe sábàbí ikú rẹ̀ á bẹ náà lórí ni o kí kálukú ó lè bá a sinmi. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك